الحمد لله الواحد الأحد خالق السماوات والأرض منزل الكتاب وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له له الملك وله الحمد وهو على كل شيء قدير وأشهد أن نبينا وحبيبنا محمدا عبد الله ورسوله وصفيه من خلقه صلى الله عليه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 kó mójútó ní ojú ọ̀nà àti lè sọ àwọn àdẹ́ra eléyìí tí ọlọ́run ọba ṣe fún yàn. ẹ̀yìn eléyìí kí wọ́n á ní àwọn ìgbésẹ̀ eléyìí tó burú tí ọ̀dà èyí tó ṣe pé téèyàn bá ṣe ìsìgbérú ẹ̀ ó lè fa àkóbá ìfàsẹ́yìn àti pípapá gan kí gbogbo ìdẹ̀ra tọ́lọ̀ ń ṣe fún yàn kó di tó pòórá kọ́mọ̀sì ń bẹ̀ mà kọ́lọ̀ ẹlẹ́dàá kó ṣàánú wa nínú àwọn sábàbí yìí eléyìí tó jẹ́ ọ̀ràn yàn ikú ká dínà da kọ́mọ́ bá bàjẹ́ kí ìdẹ̀ra wa kọ́mọ́ bá ọ̀nà ni juhudu ni'am wa tarku shukri kásá ìmọ̀rí àwọn ìdẹ̀ra tọ́lọ̀ ọba ṣe fún wa ma àwọn tí ọba sì tàwọn bàbá wa tẹ́ pé gbogbo ìdílé wa láti pìlẹ̀ wa olówó wa ọlọ́lá wa olùmọ̀ wa à ń jogún rẹ ni látòrí bàbá sórí láti orí ọmọ sórí ọmọ ọmọ kéèyàn máa tara rẹ̀ dànù kó ti gbàgbé pé ìdẹ̀rọ̀ ọlọ́ọ̀ni eléyìí tọ́lọ́ wọn bá ṣe fáwọn mo máa ṣe ọ̀kan bàbá tó bí mi ọ̀kan ibi tá a ti jáde wá kọ̀kan ṣùgbọ́n àwọn tó bá fẹ́ ṣe ìdẹ̀ra fún yàn yìí ṣe fún yàn ni láì jẹ́ pé yàn máa bó ti ma ẹni tó ti rí jẹ yọ yọ padà dèèyàn lásán ẹni tó ti ní mà ó lè da láìmà kan ẹni tó ṣe pé gbogbo èèyàn mà pé ń bọ̀ yọ padà dé ẹni tó ṣe pé ewu ní já màmá èwo ni òtí ìṣẹ̀lẹ̀ rí lókè pẹ̀. ọlọ́run dára ó fún wa nírò nípa àwọn ará Sábà Sábà ìlú kan ní ní Yemen ọlọ́run dára ti torí wọn ó sọ à ń pè ní Sábà ọlọ́run fún wa ولقد كان لسبأ في مسكنهم آية جنتان عن يمين وشمال كلوا من رزق ربكم واشكروا له بلدة طيبة ورب نفور وأعرضوا وأعرضوا فأعرضوا فأرسلنا عليهم سيل العرم وبدلناهم بجنتي بجنتيهم جنتين ذواتي أكل خمط وأثل وشيء من سدر قليل ذلك جزيناهم بما كفروا وهل نجازي إلا الكفور ولا لدعوة قل لقد كان لسبأ في مسكنهم آية أقبل بفيو إليه تسقى يكاو كافي قبر لا ترى أو أرى سبأ تقطع جلو lára àbùgbé wọn àmì ń bẹ fún yín lára àlégbé wọn eléyìí tó ṣe pé wọn ń gbé jannatani an yaminin wa shimal àwọn náà la dá fún wa àwọn oko eléyìí tó dá pọ̀ lọ́tùn àti lósì àwọn oko eléyìí tó kún fáwọn nǹkan mèremère lọ́tùn àti lósì ìlú wa kulu min rizqi rabbikum ẹ máa jẹ nínú àrísìkí Ọlọ́run tó pèsè fún yín washkuru lahu ẹ sì máa dúpẹ́ fọ́lọ́run lórí àwọn ìdẹ̀ra wọn yìí. بلدة طيبة ìlú yín jẹ́ ìlú tọ́lọ́ ń ṣe ní ìlú tọ́ dára wa rabbun ghafur olúwa ẹlẹ́dàáyín ọ̀nà ìjọba aláforíjì fa àrọ́bù kàkà kó dúpẹ́ fọlọ́ kó ọmọ orí tọ́lọ́ ṣe fún wa lórí kó dúpẹ́ fọlọ́ lórí àwọn orí yìí kó ọmọ ọlọ́wọ́ bá lọ́kàn soso kó ọmọ ajọ́sìn fún olóòníkan láì fi nǹkan kan sorogún fọ́ọ̀rọ̀sìnà àlẹ́yìn sẹ́yìnlá làárín agbára òjò elétò ní agbára burúkú ọlọ́run ní adẹ́sí wọn agbára eléyìí tó ní agbára gidigidi ọlọ́run adẹ́sí wọn wọ́n fẹ́ jẹ́nà ọ̀hún bíi jannatayhim jannatayni àwọn afi oko méjì míì pààrọ̀ oko méjì wọn tí wọ́n ti ní tẹ́lẹ̀ báwo lóko méjì tuntun yìí ti sẹ́rí ọlọ́run ní zawatay ukulin khamtin wa ẹsìlẹ̀ àwọn oko méjèèjì ti sìn àwọn òkun fún nǹkan mẹlẹ́mẹ́ àwọn ń tó wojú wọ̀ àwọn ń tó wọ ẹnu jẹ àwọn kọ́lọ́ wà nínú oko wọn ní ìsìn o làwọn àtẹ́lẹ́ okòlẹ́ni khamtin àwọn oko wọn ní ìsìn wọ́n jẹ́ pé ìkíní kejì wọn àwọn nǹkan jíjẹ tó korò burúkú ńlá kó síbẹ̀ fún wa wà ẹsìlẹ̀ àwọn oúnjẹ ẹlẹ́gùn ńlá ajé kó kúnnú rẹ̀ fún wa ní ìsìn yìí báyìí wọ́n ṣe ọ̀n mẹ́ńsẹ̀dẹ̀rẹ̀ nǹkan lè àti ewé ewúro níwọ̀n abadí ẹ̀ bíntín ọlọ́kùn bẹ̀ fún nísìn láàrin kẹjẹ zẹyìn náà fún bí máa kẹfẹ́rú ọlọ́run ní àṣàdédé ti bẹ́ẹ̀ fún wa nǹkan wọn tó ti dá kọ̀ṣàdédé bàjẹ́ nǹkan wọn tó rúgbọ́ kọ̀ṣàdédé di ní ọ̀dà máa ń kankan o èyí tó fà tó fi rí bẹ́ẹ̀ òun náà ní nítorí pé wọ́n sá ìmọ̀ọ́rẹ́ sọ́lọ́ wọ́n sá ìgbàgbọ́ sọ́lọ́ wàhálà nùjáàzì illa al ǹjẹ́ tẹ ẹnìkan wá wà bí táà mú sanlẹ̀ san aburú báyìí táà máa mú kí nǹkan rẹ̀ ọ bàjẹ́ lẹ́yìn ìgbà tó ti dáa tá máa mú kí ìfàsẹ́yìn kọ́ bá nǹkan rẹ̀ lẹ́yìn ìgbà tó ti lọ síwájú àìsàn nìkan lẹ́sàn-án rẹ̀ àfàwọn aláìmoore àìsàn nìkan lẹ́sàn-án rẹ̀ àfàwọn aláìmoore akọ́kọ́ nínú àwọn ẹni rere ẹni malam yashkuri lẹ́hà alẹ́ ní amẹ́ fọkàtà ọ̀rọ̀gàlì zawali ha wàmẹ̀ nṣakahu alẹ́ ha fọkàtà kọ́yẹ́dà ha bí ẹ̀kọ́ alẹ́ ha wọ́n ní gbogbo lórí àwọn orí tọ́lọ́wọ́n bá ṣe fún ìdára tọ́lọ́wọ́n bá rọ́jò rẹ̀ lé lórí onítọ̀hún ó ti tira rẹ̀ síbi tí ìdẹ̀ra tí ó ti lọ́mọ lọ́wọ́ ó ti gbé rẹ̀ sí ààyè tí ìdẹ̀ra tí ó fi di tàn tó fi di olówó àtijọ́ ọlọ́lá àtijọ́ onípò àná ẹni tí ò sí ń bẹ̀ ma lánàá ni ọ̀rọ̀ ní làwọn sọ àná lẹ́yìn ni ẹ̀yin ò lò ní má wọ́n mẹ́ ṣakara hu àlẹ́ yá ẹnikẹ́ni tó bá ti dúpẹ́ fọlọ́ lórí àwọn àjọyọ̀ tọ́lọ́ wọn bá ṣe fún sọkọtọkọ yìí ẹ̀dá wọn bí akọ́rí ha páńpẹ́ okùn eléyìí tó yí téèyàn fi dé ìdẹ̀ra mẹ́lẹ̀ tí èyí sá mẹ́yàn lọ́wọ́ olúwa rẹ̀ ti dé mẹ́lẹ̀. ajẹ́pẹ́ntà fi dé ìdẹ̀ra mẹ́lẹ̀ tí òfin ní sá mọ́ra lọ́wọ́ tí òfin ní bá mọ́ra lọ́wọ́ onáni ká dúpẹ́ fọlọ́ wọn bá wa gbogbo ẹni tí bá ti ń fẹ́ kí ìdẹ̀ra tọ́lọ́ wọn bá ṣe fún kọ́ parẹ́ kó pòórá kó dìtàn kó wọn má dẹni tó ní má kó wọn má wúlọ́wọ́ ẹlòmíì ṣàìmoore sọlọ má dúpẹ́ fọlọ lórí ìdẹ̀ra tọlọ wọn bá ṣe fún ọ. wọ́n ní tí a bá wọlé àwọn ará sábà rí a rí i pé ilẹ̀ yemen òun náà ní ilé wọn wà ilẹ̀ yemen lọ́lọ́ ní kí wọ́n fi ṣe ibùgbé ọlọ́yẹlẹ́dẹ ọrọ̀jù àwọn ìdẹ̀ra lọ́lọ́kan ọ̀jọ̀kẹ́lẹ́ àwọn èèyàn yìí lórí ìdẹ̀ra ipò bu àyà èyí tí èèyàn lè fojú rí ń bẹ́ńbẹ́ eléyìí tí ò ó tún iná àtúndé wọn ó tún ṣe ó tún abá wọn fi àlùbáríkà tí ara alẹ àti dúkìá wọn ọlọ́yẹlẹ́dá wa ó tún wá gbé gbogbo wàhálà àwọn àjàgà burúkú ẹrù tí wọn ò lẹ́rù ọlọ́wọ́n bá gbé kúrò lórí wọn ọlọ́yẹlẹ́dá ọ̀fọ̀ atẹ́gùn eléyìí tí wọ́n mí sí mú ọ̀fọ̀ ọmọ pàmò àmì eruku máa tẹ́gùn ọlọ́yẹlẹ́dá ó tún rọ̀ ju àwọn àlùbáríkà ọ̀rọ̀ eléyìí tí ọlọ́wọ́ bẹ ẹlẹ́dàá tó dákọ̀ rẹ̀ nínú ayé yìí ọ̀nà àlẹ́mẹtẹ̀m dáhàlẹ́tún àlẹ́kẹ̀mẹ́lì kúndùrẹ́tì lẹ́jẹ̀ àzẹ̀wọ̀jẹ́l wọ̀bẹ̀dì ìṣẹ̀nàì àpẹẹrẹ ni tó ń tọ́ka sí pípé ìkápá ọlọ́wọ́ bẹ ẹlẹ́dàá àti bí àwọn ẹ̀dá tó ṣe bí ó ti ṣe rẹwà tó ọ̀kan nínú àwọn olùmọ̀ Islam ó ní ìdẹ̀ra tó lọ́n nínú àwọn ilé wọn lọ́yà ráwùnà sí ìhà àbáwúfà wọn ò ní rí ẹ̀fọn nínú ilé wọn àmì ńlá lélẹ́yìí kò sí bílíọ̀nà bá ti ṣe lè kọ́ tí ọ̀rẹ́ wà tó láyé tiwa lónìí pípọ̀ wọn fẹ́ ẹ̀fọn bẹ́ẹ̀ kò sí yóò kí nìkan láti kan onkankan fúnra ara rẹ̀ ní ìjẹ́ ẹ̀fọn wọbẹ̀ kò sí irúlẹ̀kùn káyà tẹ́sí onkankan fúnra ara rẹ̀ ló máa wọ́n ẹ̀fọn dànù kò sí àti pé aṣọ tá a dàbò bẹ́ẹ̀ di wa ìní ìjẹ́ tẹ̀ ẹ̀fọn wọlé látẹnu lẹ̀kùn kò sí ṣùgbọ́n lè tí wọn nínú àmì ọlọ́run ti ń bẹ́ńbẹ́ òun náà ní àmì táfi dọ́là mà bí agbára ọlọ́run bá ti ṣe tó òun náà ní pé ẹ̀fọn kì í yáyọ wọn kì í wá sẹ̀fọn lásán eṣinṣin kì í wọlé wọn kì í ṣe ṣinṣin lásán bẹ́ẹ̀ náà ni ìdó kì í wọnú ilé wọn yàtọ̀ sí lẹ́yìn iná gan kì í wọnú ilé wọn takeke kì í wọnú ilé wọn ejò kì í wọnú ilé wọn gbogbo nǹkan burúkú gbogbo tí ọ̀tá tí máa ṣèyàn léṣe àbí kìtì ẹ̀ ṣèyàn ìmọ̀ ayọ̀yàn lẹ́nu kò sí kàtí máa wọnú ilé wọn. Allahu akbar wọ́n ní tí àlejò bá bá wọn tí àlejò yẹn ń bọ̀ látọ̀nà jẹ́jẹ́ tí àlejò yẹn tó bá ti fojú gán ní ilé wọn bí ìdun bá ń bẹ lára rẹ̀ àwọn àdùn wọn pẹ̀yìn dà bí iná bá ń bẹ lára rẹ̀ àwọn anáyàn wọn pẹ̀yìn dà látara àmì tọ́lọ́wọ́n bá fi sára lé wọn téèyàn fi dá agbára ọlọ́wọ́n bá mà ẹ dákun ìdẹ̀ra ńlá àwọn eléyìí àwọn eléyìí tí ń ogun ẹ̀fọ́ ogun ọdún ogun ná wọn ò rówó tó ogun ẹkúté wọn ò ní rówó tí wọ́n gbà kí ló ti mú àkèké wọn ò ní rówó tí wọ́n gbà kí ni tí wọ́n máa lójó dènà wọn ò ní rówó tí wọ́n gbà ìdẹ̀ra ńlá ṣe fún wa yìí ti àwọn burúkú sí pé nítorí pé afẹ́rí lọ kúrò wọn ò lè rówó tí wọ́n gbà ọlọ́ni àwọn àti ọgbà ọgbà tẹ́tí okun ńláńláńláńláńlá méjì ọ̀tún àtòsí ìlú wọ́n kó fún àwọn nǹkan mèremère àwọn oko yìí báyìí tí ọlọ́run ọbẹ̀ ẹlẹ́dàá wa tó ní kọ́ máa bẹ lọ́tọ̀ àti òṣèlú wa àwọn omi máa wá sí àwọn oko wọ̀nyí àti fún àwọn aráàlú wọ̀nyí láàrin àwọn àpáta ńlá méjì àwọn mìíràn máa kójọ wọ́n máa kójọ yàtọ̀ sí pé tó tó bá tó rọ̀ àgbàrá òjò olóòtú fi bẹ̀ sọ̀nà omi wa di púpọ̀ fún àwọn èèyàn yìí sẹ́yìn sì mà. ìlú kan ò lè jẹ́bi táwọn èèyàn ń gbé kò lè jẹ́bi táwọn èèyàn ti ní fọkànbalẹ̀ kò lè jẹ́bi tí wọ́n máa bímọ sí kò lè jẹ́bi tí wọ́n máa rẹ̀ sí àfikọ́jẹ́ pómi wà ń bẹ̀ kò sómi kò sílù bílẹ̀ ayé ṣe wà mí. tómi bá wà ìlú ń bẹ tí ọba ti sómi kò sílù. àwọn omi yìí wọ́n pọ̀ jọjọ àwọn olórí wọn rí pé púpọ̀ àwọn náà wọ́n ronú pé kàkà tí omi ẹ jẹ́ ká kọ́ dáàm níbi tí mi ọmọ àpéjọ sí tára pé aye ìsìn wọn ṣẹ̀ṣẹ̀ lajú wọn kọ́ dáàmù ń bọ́ mbẹ, bẹ̀ níjọ́ lọ́làjú tó bá àwọn èèyàn gbogbo àwọn ọ̀gá ń pè lọ́làjú yìí lọ́mọ èèyàn ti mà ti pẹ́ dájú kó tó di àwọn adélé ayé pẹ̀lú ọjọ́ tó pẹ́ wọ́n dáàmù ńlá wọ́n sì dáàmù yìí dúró dáàmù yìí wọ́n wọ́n ti pa kò síbi tó ṣùgbọ́n ọgbà bìkan jáde àwọn adébẹ̀ àbọ̀mímá kò lè ṣẹlẹ̀ sáwọn dáàmú wa dáàmú yìí òun náà ni pè ní sẹ́tọ́mà ẹ̀rẹ̀bẹ̀ sẹ́tọ́mà ẹ̀rẹ̀ ọgbà tí mà púpọ̀ nílẹ̀ Yemen láti ayé ìgbà yẹn ni wọ́n ti kọ́ dáàmú yìí tómi bá wá dé omi àmọ́ wọnú dáàmú yìí omi àmọ́ dáàmú yìí bí bí àwàdà omi omi máa ga nínú dáàmù yìí yóò fi di tó kún dẹ́dẹ́dẹ́ àwọn máa lò fún àwọn nǹkan ọ̀gbìn wọn wọ́n máa lò fún àwọn nǹkan ọ̀sìn wọn àwọn náà máa bò mú wọ́n máa bò rẹ̀ eléyìí jẹ́ ara àdẹ́ra eléyìí tí ọlọ́wọ́ bẹ ẹlẹ́dàá eléyìí tó ṣe fún wa wọ́n igi tó igi tó igi igi oúnjẹ wọ́n gbin lọ sọ́tún wọn. tọ́ gbogbo ìlera wọn yí báyìí kí wọ́n á ní ọlọ́ni kulu min rizqi rabbikum washkuru lahu baldatun tayyibatun wa rabbun ghafur. ẹ máa jẹun nínú dẹ̀rọ lọ nínú àmì pàǹdùkọ́ ẹ̀fọ́ lórí dẹ̀rọ tó bá ti fún wa òun náà nìkan máa jàǹfààní rẹ̀ ẹnìkankan kọ̀tọ́sì ó ní kankan nínú tọ́lọ̀ wọn bá ṣe lẹ́tọ̀ èèwọ̀ ni torí gbogbo ẹni tó bá ṣe tọ́lọ̀ ń ṣe lẹ́tọ̀ tó bá ṣe léèwọ̀ onítọ̀hún di kèfèrí kálíbà àpọ́lọ̀ nífẹ̀ẹ́ wa tọ́pọ̀. huwa alladhi khalaqa lakum máa fi ọ̀rùn jẹ̀mí à ọlọ́run ọba lọ́ba tọ́da gbogbo tí ń bẹ lórí ilẹ̀ fún yín ẹ má jàǹfààní rẹ̀ torí ẹ̀ lọ́lọ́run ọba ti dá fún wa. ẹnìkan wá sọ pé kọ̀tọ́kẹ́ jẹ máńgò mà kí ló dé ẹ̀yàn ọmọ pé ni ẹni tó bá sọ bẹ́ẹ̀ di kèfèrí nítorí pé ọlọ́run ọba ti lẹ́tọ̀ fún ìyẹn ó ti lè sọ́ dé wọ̀ òní ẹ má jẹ kàmọ́ ìwọ ọlọ́kọ tó dé wọ̀ ẹni tó bá sọ bẹ́ẹ̀ kèfèrí nítorí pé ọ bẹ́ẹ̀ náà lẹni tó fẹ́ sọ ntọ́lọ̀ ńṣẹlẹ̀ wọ̀ tó fẹ́ sọ dẹ̀tọ̀ bẹ́ẹ̀ ni tó ní ẹ̀tọ́ ní kẹ́ ẹ máa mú tíkẹ́ ó ń ti ń di kèfèrí bọ́ọ̀lù tó fẹ́ sọ ntọ́lọ̀ ńṣẹlẹ̀ wọ̀ dẹ̀tọ̀. ọlọ́ni ẹ máa jẹ nínú nǹkan tá a fi pèsè fún yín wọ́ṣukúrò rẹ̀ ẹ máa dúpẹ́ fún lórí ìdẹ̀ra yìí ọlọ́wọ́ bọ̀ bùkátà ká dáko fún kò bùkátà fún kò bùkátà owó jọ fún ẹ sá dúpẹ́ fọlọ́ lórí ìdẹ̀ra tó ṣe fún yín. àìsí ìdàlàyé ìsẹnu dúpẹ́ lásán kọ́ ni wọ́n ń pè ń dúpẹ́ o ẹ dúpẹ́ lórí ọkàn yín ẹ dúpẹ́ lórí ahọ́n yín ẹ jẹ́ kí gbogbo oríkì ara yín kó nà ọmọ dúpẹ́ fọlọ. bẹ̀rẹ̀ tó ti ń pẹ́ yé bà tó máa fi dúpẹ́ fọlọ ìlú yẹn pẹ̀lú tí ọ̀dà ni yọ́ọ́ máa bẹ́ẹ̀ dídá lọ láíláí ni wa rabbun ghafur aláforíjì sí lolúwa ẹlẹ́dàá yín tẹ́ máa dúpẹ́ fọlọ tẹ́ ń tọrọ àforíjì rẹ̀ yọ́ọ́ máa foríjì ìlú yẹn sì máa bẹ́ẹ̀ dáadáa lọ. ṣùgbọ́n tí wọ́n sẹlẹ̀ fẹ́ ẹ̀ àrọ̀ fẹ́ ẹ̀ àrọ̀ wọ́n tàkìtì pakọ́ ni o àwọn <laughs> àdùpẹ́ ah, bá o kí wọ́n lọ́ọ́ ṣe fún wa kí ló ṣe fún wa táwọn àdùpẹ́. àti àwọn alágídí ọ̀sẹ̀sẹ̀ dáyé àwọn aláìdúpẹ́ fọ́lọ̀ tàìmọ́ọ́rẹ́ fọ́ọ́rẹ́ tọ́lọ̀ ń ṣe fún wa jẹ́ wọ́n ṣẹ̀ṣẹ̀ láyé. wọ́n kọ́ láti dúpẹ́ fọ́lọ̀ wọ́n kọ́ láti sin lọ́lọ́ nìkan tí ọlọ́run sọ̀rọ̀ fún ọtá ìgbà náà lọ́ọ́ máa ṣe ògún ọlọ́run sọ̀rọ̀ fún ọtá ìgbà náà lọ́ọ́ máa pèsè àgbo ọlọ́run sọ̀rọ̀ fún ọtá ìgbà náà lọ́ọ́ máa Ọbàtálá ọlọ́run sọ̀rọ̀ fún ọtá ìgbà náà lọ́mọ bá wa dáwọ́ kéèpì ọ̀jáde ọlọ́run sọ̀rọ̀ fún ọtá ìgbà náà lọ́mọ bá wa dáwọ́ kóró òkìkè ọ̀dájú kọ̀ gbádùn. torí pé ẹni tó bá rọ́jú ló máa wá ìrọ́jú káàkiri ọlọ́run dá ọjà nǹkan míì ọ̀wá ń sin nǹkan míì tọ́lọ́run dá ọkọ̀ láti sin ọlọ́run tó dá gbogbo wa bóòlù ti fẹ́ jẹun gidi wọ́n kọ́ láti dúpẹ́ fọlọ́ tó ṣe lè ra ìfọn wọ́n kọ́ láti sin ọlọ́run tó ṣe gbogbo dáre fún ọlọ́ọ̀nì kan wọ́n pẹ́ láti sìn. Bàbáàbò wọ́n jákìtì pàpọ̀ wọn láwọn sin lọ, wọ́n láwọn ò dúpẹ́ fọ́lọ́ lórí ìdára fọ́lọ́ aláṣẹ fún Ebi bẹ́ẹ̀ niwa náà nù, náà niwa náà nù. Ebi màálù márùn lọ kọ́kọ́ rà, ọ̀rọ̀ àmàlà àbò mẹ́ta, ọ̀rọ̀ akọ méjì. Ó sì dà wọ́n sínú Ó ń sìn wa, ní rẹ̀. márùn di méje di mọ́kànlá mọ́kànlá ń dogun ogún ń dọ́gbọ̀n ọgbọ̀n ti di ẹgbẹ̀lẹ́gbẹ̀ màálù báyìí wọ́n máa ń bí ọ léèrè pé ẹ dákun mélòó ni màálù yẹn ti dà báyìí ó ní a àwọn màálù yẹn pọ̀ débi pé tábàlà kà àwọn ilé oṣù wọ́n ti ẹ̀tún máa dara wọn rú mọ́ wa lójú débi pé àní mi ìta ti kà yàtọ̀ sí ìta ti kà ó rí ń pa ọ́ ní alihamudulilayi mo dúpẹ́ fọlọ́run lórí ọ̀rọ̀ tó so fún mi ń bọ́ mo ti bẹ̀rẹ̀ ń ní ju nǹkan báyìí lọ kọ́lọ́hún tó sànù mi kó tó di báyìí rárá o yóò máa sọ sọ pé òun gbọ́n òun máa ṣe ẹnìkan ọ̀gbọ́n tó. bàbá olè ńkọ ilé méjìlá àmàpọ̀ nílẹ̀ ìtẹ́lẹ̀ ọlọ́wọ́ àtàánú rẹ ilé ń gorí ilé ọ̀rọ̀ alẹ́ mẹ́lẹ́ ọ̀rọ̀ alẹ́ mẹ́lẹ̀ láti gbà tó sọ pé ilé rẹ̀ kàkà kó dúpẹ́ fọlọ́ wọn sọ pé kí ni bẹ́ẹ̀ bá ti gbọ́ pé ọfẹ́ ta lémi ẹ̀sán fún mi màá rà ó dúpẹ́ fọlọ́ ẹ̀rí ní tẹ́lẹ̀ wọn náà bàlá rẹ̀ ẹ bá kọ́ pàkì mọ́tò kalẹ̀ bí ìgbà tí wọ́n ń ta ni láwọn mọ́tò tọ́jà pé tuntun tuntun ni wọ́n ẹnìkan ò lórí ayé tẹ́lẹ̀ tí wọ́n lọ bòmí ìtọ́tún nílé sí ẹ tọ́wọ́ tó lọ́wọ́ mi tẹ́lẹ̀ lẹ̀ sí ẹ̀tún bá gbọ́wọ́ ti bàbá láti ọkọ̀ náà ló tún kún bẹ́ẹ̀ náà. àhàn ah, ah, láti sẹ́ẹ̀ ń ta àwọn mọ́tò yìí náà gbogbo ẹ̀wọ̀n fún gúngun náà ni ètò bá wù ọ́ ètò bá gùn á lè má tún gùn mọ́tà ìkú. ẹ dúpẹ́ fọlọ̀ ẹ̀yin ò ní dúpẹ́ fọlọ̀. bàbá tó ń sòwò èló lẹ ti bẹ̀rẹ̀ èló lọ́wọ́ yín ti tà sẹ́sẹ̀ ń dúpẹ́ fọlọ̀ lórí ìdẹ̀ra yìí. ìwọ́pọ̀ ìwọ́n ma ṣẹbọ́ ma ti kúnlé tó sì ń dúpẹ́ fọlọ́n lórí ìdẹ̀ra yìí ẹni tí ń wá àti lọ sílùú kan torí pé ń wo pé bẹ́ẹ̀ lórí pọ̀ sí tó ń bá tiẹ̀ kúrò ní nàìjíríà yìí tó ń bá dáhùn tó ń dire ó ti délẹ̀ ó ti kú omi ó ti lọ bòmí ó ti kú omi ó ti lọ bòmí lórí dáadáa gbogbo ibi tó bá dé orí rẹ̀ ń ti pọ̀ sí ni ó mà dúpẹ́ fọlọ́n ó dúpẹ́ fọlọ́n lórí gbogbo ìdẹ̀ra tọ́lọ̀ ń wọn lè dúpẹ́ fọlọ́ pápá jáwé gbogbo ẹni tó bá kọ̀ láti dúpẹ́ fọlọ́ tó fẹ́ mọ orí orí orí tọ́lọ́ ọba ṣe fún un. ọlọ́run ọba kìí pẹ́ kìí jìnnà tí fi nawọ́ ìyá sí wọn o ọlọ́run ní sọ àárọ̀dù nígbà tá a ní kí wọ́n dúpẹ́ fọlọ́ wọn kọ̀ láti dúpẹ́ kọ̀ pẹ́ kò jìnnà ọkọ̀ pàkọ́ wọn làwọn ò ní dúpẹ́ wọn làwọn ò ní sin lọ́n fa arsalna alayhim sayla al-arim ọlọ́run láwọn náà àjọ pẹ́ àjọ jìnnà agbara tó burú agbara yamuyamu lọ́lọ́wọ́ bá rán sí wọn ọla ní kí yi yìí ọkọjá agbara yálé agbara ya ọ ọjọ́ agbara gbogbo eléyìí lọ ẹni bá bí akojú ẹni tí gan yọ wà bá. fàrṣẹ́lá àlẹ́yìn sẹ́yìnlẹ̀ wọn ni ń yìí dẹ agbara tó ní agbara gidigidi. lọ́lọ́run rán sí wọn kí lọ́lọ́run ò lè fi pààyàn rún tó bá fẹ́ pààyàn rún wàláhì kò sí tọ́lọ́run ò lè fi pààyàn rún pápá jùlọ ọlọ́run kò káta pé ẹ bá ní kó kinní kan wá fẹ́ fi fìyà jẹ wọn kan àṣẹ náà kí nǹkan bẹ́ẹ̀ ọ̀sẹ̀ kó sì máa ṣẹ. tẹ̀mẹ̀kọ́ àwọn náà nínú dẹ̀ra tọ́lọ́run rí fún wa ọ̀nà lómi omi wọn náà lọ́lọ́run fi fìyà jẹ wọn atara omi làgbára burúkú ti dé àgbára tó le burúkú lọ́lọ́run wá dẹ sí wọn tán àwọn ló máa wọn nígbà tí agbára tó dé agbára kékeré ni wọn ń pè o wọn ti agbára tó ṣe dọ́gbọ́n sí ni bàbá alágbádá ẹ pé pẹ̀sán àpò símẹ́ǹtì ẹ wá ti di ojú ọ̀nà omi kọ́ mọ̀ yálé àtẹni tó gbé àpò símẹ́ǹtì lọ́wọ́ tèèpẹ̀ tèèpẹ̀ gbogbo wọn làgbára ló fi ṣèfàjẹ ọwọ́ gbogbo wọn lọ ni túrútú ó dìtà àwọn kan nínú àwọn olùmọ̀sọ ìṣe ìlà làárín wọ́n ní ìṣe ìlà làárín yẹn àgbàrá àgbàrá kan ni tó ṣe pé àgbàrá àwọn èkúté wọ́n ní àgbàrá èkúté lọ́lọ́ǹdẹ sí wọn bóòlù ọlọ́ǹdẹ wá di àgbàrá èkúté sí wọn wọ́n ní ọlọ́ǹdẹ ogunlọ́gọ̀ èkúté sí dáàm eléyìí tí wọ́n gbẹ́ fún mi o àwọn èkúté tí wọ́n pọ̀ lọ jantirẹrẹ wọn àwọn wa lọ́lọ́ ní kún ó lu dáàmù ń dì wọ́n lu ń dì gbàtà náà ti wá rí pé èkúté lọ́ọ́ ya dé yìí àwọn náà wá lọ wọ olóńgbò nbikíbi wọ́n ti àwọn olóńgbò sí gbogbo tí ọ̀nà gbogbo tẹ́kùté lè bá wa táwọn akẹ́kọ̀ọ́ wa kéèyàn ní máa ń bá ẹ̀ jà báwa téèyàn náà bá ta tiẹ̀ náà di ọgbọ́n èèyàn lè borí ẹ̀ àmọ́ à ń bá ọjà àwọn táwọn ọmọ ogun náà táwọn ọmọ ogun náà lọ́fẹ́ jọ kojú ọlọ́run tó borí so àwọn èkúté yìí wọ́n lu gbogbo ọ̀nà tí omi fi lè jáde gbanú dáàmù yìí omi bá di pé omi ọ̀gbẹ́ bẹ̀ mọ́. eléyìí jẹ́ ọ̀kan nínú ọ̀rọ̀ táwọn olùmọ̀ nípa tẹ̀síìrì sọ pé àwọn èkúté lọ́lọ́run tẹ sí ìsàlẹ̀ àwọn dáàmù yìí àwọn náà ni wọ́n á gbẹ́ gbogbo ọ̀nà fómi pé kómi ó jáde. tọ́ dáàmù ńgbà tí omi kún bẹ́ẹ̀ kún bẹ́ẹ̀ kún bẹ́ẹ̀ kún bẹ́ẹ̀ pẹ̀lú àṣẹ ọlọ́run ọ̀yà nígbà yọ owó dànù tó owó tó dànù gbogbo wọn pátá náà lọ́lọ́wọ́ ọba ẹlẹ́dàá lọ́sọ̀dà ọlọ́wọ́ á fi oko méjì ó pààrọ̀ oko wọn oko méjèèjì wá yàtọ̀ síta lákòókò ọjọ́ oko tó ṣe wípé gbogbo oúnjẹ rẹ̀ ẹ ká lọ fáàmù mi ẹ ká lọ fáàmù mi nítorí pé arúnjẹ tó dá ń bẹ̀ ni tọ́ba ti bùn wá sùn kan jẹ láti tá a bá jẹ́rú sọ abami tó ń bá kóró bí wọ́ tó a bá tó tún sọ̀rọ̀ fáàmù rẹ̀ ń jọ mi ẹlòmíì ò fìfọ́ ti dọ̀ ọ́ lónìí tani fáàmù ọ̀ràn fáàmù ti ń bí tó kóró gbogbo nǹkan tí wọ́n lọ́wọ́ kóró lẹ́sẹ̀ wúlò ńgbà tó lọ́wọ́ ọba tó gbé wàhálà dé wá bá wọn. bákan náà ó pé wọ́n rí oúnjẹ tó ti ẹlẹ́gùn bàbàdo lọ́ba fẹ́ jẹ ní ẹ̀gún ni bọ́lá jẹ́ su ní ẹ̀gún ni bọ́lá jẹ́ fọ̀ ẹ̀gún ni gbogbo nǹkan díẹ̀ ó tún akoro ọlọ́run tó wá fi ewúro díẹ̀ ó fi síbẹ̀ ewúro nípa àmọ́tó díẹ̀ ewúro amaso ń jẹ òun dàbí ẹ̀fọ́ tẹ̀tẹ̀ tí ọba sóògùn tọ́lọ̀ ní kọ́ máa wà nínú ewúro fáárẹ̀ tí bá ń séyìn táwọn èèyàn máa lọ dẹnu ko ewúro ewúro báwo má ti ẹsẹ̀ fọ́ tẹ̀tẹ̀ ọlọ́run bẹ́ẹ̀ la ti san wọ́n lẹ́sàn-án zalika jazaynahum bi baghihim ọlọ́run ọba ni bí kufrihim ọlọ́run ní ń tà sí fún wa yìí o jazaynahum bí kufrihim bima kafaru asan wọn lẹ́sẹ̀ eléyìí bima kafaru nítorí àgbàgbọ́ wọn. wa hal nujazi illa al-kafur nìkan lẹ́sàn-án rú eléyìí àfàwọn tó bá sàn ìmọ̀ọ́rì ọlọ́run ẹlẹ́dàá ọmọ sí wa lálá ìmọ̀ọ́rì o gbogbo wa pátá lọ́rọ̀ bá wí o èsì pẹ́ nìkan lọ́ bá wí sẹ́nìkan tó ráwọn ẹlòmínú wa máa ń tara wọn jẹ ní o wọn kọ ẹ nkúkú lówó èmi kí wọn bá wọ ǹsì lọ́lá wọn ò jẹ́ oyè kárí ńlẹ̀ wa ǹsì jẹ́yàn ká pàtàkì nínú àwọn àyọ àdínásì lèmi wà àìwọ gángan lọ́rọ̀ ń bá wí torí tó bá jẹ́ pé ọ̀rọ̀ bá bọ̀ wí tó lè sàmì wà dùn àbá ìpè gbogbo ń tọ́lọ̀ ń ṣe fọ́ńdẹ̀ra kọ́ bàjẹ́ ẹ sàmì rẹ̀ ọlọ́run mẹ́jẹ̀ ọlọ́run mẹ́jẹ̀ torí gbogbo wa pátá torí tẹlẹ́mu wa kò sẹ́ni tọ́lọ̀ ò sì dẹ́ra fún un tẹ̀kankan lè pọ̀ ju tẹnìkan lọ àti pé gbogbo alọ̀rọ̀ ń bá bóòlù ẹsẹ̀ ń dúpẹ́ fọlọ́ lórí àwọn àdẹ̀rà tó ṣe fún un táì mórí kọ́lẹ̀ yín náà ń ṣe ẹrẹ lómi tí wọ́n máa sọ pé ẹ wọ́n bá yẹ pé mi náà bá ní bíbú àṣírí láyé wọ́n bá pọ́ lọ́n sóore pé mi náà à oní bíbú àṣírí ọlọ́run sóore fún wọn náà wọ́n kẹ̀jẹ́ pé tẹlomi tó ju tiẹ̀ lọ lòun wò ní òjò dúpẹ́ àmọ́ àdẹ̀rà tọ́lọ́ ń ṣe fún ọ o lè kà á ń bọ̀ ìfọ̀sí pọ̀ mọ̀ yẹ. torí ẹ mẹ́jọ ajá láì mọ rí ẹ mẹ́jọ ajá ni tó ti pé ń wò pọ́lọ́ ọ̀bù òsì nǹkan kan fóun. àìmọ́ ìmọ̀ bàtì yẹn jẹ́ gbogbo tó rí sínú rẹ̀ ń dè ọ́ bàjẹ́ ọ̀rọ̀ ńlá olówó ńlá ni. yẹ́sẹ̀ wọ́n á fẹ́ olówó ńlá olówó tó wúwo oríkọ́ àrùnà ọlọ́run fún wa nírò nínú alukur'an nínú Suratul Qasas ó fún wa nírò nípa Qaruna ọlọ́ni inna Qaruna kana min qawmi Musa Qarun ọ̀kan lọ́jọ́ nínú àwọn èèyàn Nabi Musa alayhi salam bí Qaruna ti wá jọ́kan nínú àwọn èèyàn Nabi Musa alayhi salam yìí fabagha alayhim ó sì gbẹ̀gbẹ̀ sáwọn èèyàn rẹ̀ tẹ́ ẹ máa pé téèyàn bá ti lọ́lá téèyàn bá ti lówó téèyàn bá ti épò téèyàn máa wọ náà lọ́wọ́ sọ pé iná ìsáná làwọn àtọ̀wá ọ̀rọ̀ ọ̀sítàgànà ọlọ́run ní dájúdájú mo búra wípé èèyàn a máa ṣe gbéraga nígbà tó bá ti rí pé ọ̀rọ̀ rọ̀. afẹnitọ́lọ̀ ń bá sàmì. ọ̀rùn ó rí i pé àfihàn ṣẹlẹ̀ kò sẹ́ni tó nítò olówó náà olówó tó wúwo lọ́wọ́ ọbẹ̀rẹ̀ sí ní ṣègbéraga sáwọn èèyàn rẹ̀. wàá ما إن مفاتحه لتنوء بالعصبة أولي القوة ọlọ́ni àwọn aláfọlọ́rọ̀ ọ̀rọ̀ tó ṣe jẹ́ àwọn kọ́kọ́rọ́ tí wọ́n fi ń sílẹ̀kùn ibi táwọn ọ̀rọ̀ yìí wà àwọn tí àwọn kọ́kọ́rọ́ ilé dúkìá yìí wà ó ti agbára àwọn agbára nínú a bóòlù wọn tí àwọn kó pamọ́ táwọn ti rú àwọn àtẹnàgòdó ńláńlá àti kọ́kọ́rọ́ ńláńlá yìí tì bóòlù wọn kò pàtó. pàtàkì owó ọ̀pọ̀lọpọ̀ nú àwọn olówó tiwa láyé lónìí lẹ́gbẹ̀ẹ́ kọ́ọ́rùn náà chẹ́ńjì lásán ìdí tó fi jẹ́ chẹ́ńjì lásán torí táwọn ń pè lówó ń gbà yẹn kìí ṣe náírà kọ́bọ̀ kìí ṣe dọ́là kìí ṣe pound kìí ṣe àwọn owó yẹn èyí tí wọ́n ní Japan rárá àbí tí wọ́n North Africa rárá níta àwọn pè lówó ó ní wúrà àti sàdáàdà ó fi ní bàbá ńlọ owó títí díjọ́ gbẹ̀ndà kìyàmù torí gbogbo tákàdá tiwa yìí náà tí wọn bá dá padà sí wúrà àti fàdákà kò jówó ìjọba lọ́kàn gbé agbára wọ pépà tá à ń ná lónìí tá à ń ná bí owó ṣùgbọ́n wúrà àti fàdákà lówó dọ̀la téèyàn bá ní òkúta góòlù kan tó tóbi apá báyìí àfa kọ́ máa sùn ni kò àmọ́ yẹ ká máa sùn torí wọ́n lówó èpọ̀ ìdí nu táwọn olówó náà tó fi ń lọ ọjà tó òun wá ní owó tó jẹ pé àwọn owó wúrà àti fàdákà ni níbi tí wọ́n kó owó yìí pamọ́ sí àwọn kọ́kọ́rọ́ tí wọ́n fẹ́ sí àgádágodo ibi tí wọ́n kó owó pamọ́ sí ó ń gba agbára lọ́dọ̀ àwọn géńdékùnrin. à àwọn èèyàn ti lọ jàmá àwọn olówó ńlá ti lọ ọlọ́ni ẹlẹ́kọ́ alẹ́ lọ́wọ́ kọ́mọ́hó lẹ́tẹ̀fúrà àwọn èèyàn rẹ̀ sọ pé a ẹmọ́ ìmọ̀ ayọ̀ ayọ̀ ọ̀ya ayọ̀ pọ̀rọ̀ ayọ̀ òdì ọ̀dà bàbá olówó ayé ẹmọ́ ayọ̀ ọ̀ya ayọ̀ òdì ọ̀dà ẹmọ́ wò pa wò ní lónìí àwọ̀ ọ̀dà mọ̀ nkankan kẹ máa ṣe fùkẹ̀ sáwà kẹ máa ṣe ṣe kò sí ròyìn ẹbẹ̀ lọ́wọ́ inna Allaha la yuhibbul farihin torí pọ́lọ́wọ́ bò nífẹ̀ẹ́ sáwọn olùyà ayọ̀ sẹ́wọ̀n kó bàbá lówó yẹ ká tún lọ́rọ̀ rí lẹ́nu ọ̀rọ̀ rí mu wọ́n ń ṣe wáàzì fún bàbá olówó ẹ mọ̀ ìyá ayọ̀pọ̀rọ̀ torí pé Ọlọ́run bò nífẹ̀ẹ́ sí àwọn aláyọ̀pọ̀rọ̀ nǹkan kan rẹ nínú nǹkan rẹ àbí gbogbo nǹkan rẹ èyí tó pọ̀ jù nínú nǹkan rẹ ló ń wò ọjà ìdí nu tó fi ya ayọ̀pọ̀rọ̀ Ọlọ́run tó ní ọjà ó ti sọ pé kí wọ́n ṣe wáàzí yìí fún fún kọ́rọ́nà wọ́n tún wá ní wọ́n bẹ tọ́kì tí ma àtàkàláhu dàrú àkírọ́ máa ti ara ń tọ́lọ̀ fún ọ láyé ní dáadáa yìí máa fi wálé tọ̀run náà má ọgbẹ́ sáyé kí ni wọ́n lọ́wọ́ náà agbádùn láyé alóláyé alọ́lọ́láyé èèyàn ńlá ni wọ́n láyé àwọn padà lọ parí rẹ̀ sínú náà jàǹdàm. ó pọ̀ ọ̀jà yẹri láyé tó bá náà wọ́n ní máa tara ń tọ́lọ̀ fún ọ tó máa fi wárun. àwọn èèyàn rẹ̀ ráyè wáàzì wọ́n ti wáàzì fún. wala tansa nasibaka mina dunya wọ́n sì gbàgbé ìpín rẹ̀ lé ayé kámọ́kọ́rùn là ń wá tí màá wá wé títí káàkiri kámọ́kọ́rùn là ń wá ọ̀rọ̀ àlọ́jà koríko ọ̀njẹ́ bí ẹran mẹ́ẹ̀ áá kí ló burú tó bá yẹn. ọ̀run ọ̀run náà là ń wá ọwọ́ bàtà àtọ́jọ́ pé gbogbo ẹ ti já ọwọ́ kan lọ́wọ́ wà lẹ́sẹ̀ rẹ ànábì ní ká má wọ bàtà ẹsẹ̀ kan mú kan gbogbo epo àmàlàgbà ọjẹ́ o tún fi rí àlà oní ẹ̀ ànábì ní ká má má wọlé ẹ bàbá ní ká má wọlé ẹ má wọ dà ńgbà tẹ́mi ká bí ànábì sọ̀rọ̀ ṣé eléyìí náà bẹ́ẹ̀ nù gbéraga anábì ní inna Allaha jamilun yuhibbul jamal ọba tó rẹwà lọ́lọ́ ó sì nífẹ̀ẹ́ sí tọ́ba rẹwà. torí rẹ̀ eléyìí ò túmọ̀ sí pé nítorí pọ́ńwá pọ́ńrẹ́ ọ̀dà kọ́ wá gbàgbé ayé rẹ̀ tó máa ṣe dáadáa síra rẹ̀ náà láyé. tọ́ wàá sẹ́n kama ahsan Allahu ilayk ẹ máa ṣe dáadáa sáwọn èèyàn kí ẹ bọ́lọ̀ ṣe ṣe dáadáa sẹ́yìn náà ọlọ́run ṣe dáadáa sí ọ ló ṣe lówó ọlọ́run ṣe dáadáa sí ọ ló ṣe lọ́lá ọlọ́run ṣe dáadáa sí ọ ló ṣe jábẹ́nu gánlẹ̀ ayé ń bì wọn náà ṣe dáadáa sáwọn èèyàn wọn náà tẹ́kọ̀lẹ́ fẹsẹ̀ àdàfẹ́ ọ̀rọ̀ mọ̀sẹ̀ jáde tí wọ́n máa ṣe bàjẹ́ lókè pẹ̀ Innallahu la yuhibbul mufsidin torí pé ọlọ́wọ́ bò nífẹ̀ẹ́ sí àwọn òbí lè jẹ́yàn. ẹ wá gbọ́ gbogbo ọ̀rọ̀ tó dáa tán bá sọ gbogbo ọ̀rọ̀ tó jẹ́ pé tí gbogbo onílàkà ìbá gbọ́rú ẹ̀ ó tó mú bẹ̀rù Ọlọ́run ó tó mú takìdí kó túbá ó tí ọmọ máa ṣe dáadáa lẹ́yìn àìṣe dáadáa ẹ wá gbọ́ tó ń fi dáhùn olórí ibú ala indi ó lè ń tẹ́ ń bá mi sọ̀rọ̀ lọ́rọ̀ bọ́lá ti ṣe ọ wọn náà máa ṣe dáadáa sáwọn yẹn ń bọ́ ń bẹ̀ ń bọ́ lọ́lọ́ ti ṣe dáadáa síta sí nọ́mbà mu ala ilmin indi gbogbo àti mímọ ẹsẹ̀ mi ni mo fi kó jọ ẹ má bàa ń sọ̀rọ̀ pọlọ ẹyin bẹ́ẹ̀ mẹ́rin tọlọ ń kó fún mi ẹ ti gbọrọ <laughs> bẹ́ẹ̀ náà ni ẹ rí i pé lónìí náà irú rẹ náà pọ̀ ẹni tẹ máa bá sọ̀rọ̀ pé Ọlọ́run ló fún yín ẹ ṣàánú àwọn náà fi Ọlọ́run bá wò ó tún mo tó kún lọ́dọ̀ dájú tọ́nba mi sọ pé ẹ dákun ẹ dákun ó gbọ́n nǹkan mo lè gbà bí ti rọ́kọ̀ o <laughs> ṣé Ọlọ́run tó fún ọ ló wọ́n ti sọ ni wọ́n ti sọ ni ìgbà tí ọlọ́run rẹ lẹ́ka tí ó fún ọ lọ́wọ́ àárí ìgbà tí ó kù sí tẹnìkan náà àárí nǹkan kọ pé ó ṣẹlẹ̀ sí kálukú náà ní ṣẹlẹ̀ sí. wọ́n á sọ pé tẹ̀m̀pẹ̀m̀pẹ̀ ni àìsí ń bẹ̀ òtúmọ̀ sí kọ́lọ́ ọ̀kan ló ṣe mú nǹkan wá láyé yìí tó ṣẹlẹ̀ àbí tí ò ṣẹlẹ̀ tó sẹ̀yìn ọlọ́. sọ bẹ́ẹ̀ ni àìmọ́rẹ́ nu àìmọ́rẹ́ ìyẹn bọ́lá sọ pé èmi máa ṣe èmi gbẹ́ta èmi ni mo máa ta èmi lọ́wọ́ èyí ti jẹ́ tèmi àìmọ̀re ni torí ẹ gbogbo kòtà bára wa lónìí tá a bá ti ṣerú àṣìṣe yẹn ọjà túbà ẹjà túbà lọ sọ́dọ̀ ọlọ ẹ rí i pé nísìn tó bá yẹ pé èèyàn bá jó lórí ọjọ́ lórí ìlú ọjọ́ lórí orílẹ̀-èdè ọjọ́ lórí ìpínlẹ̀ kò ní dúpẹ́ fọlọ́n lórí fọlọ́n ló gbé òǹdè bẹ́ẹ̀ àwọn èèyàn ni wọ́n máa dúpẹ́ fún Ah, ẹ̀yin ẹ̀yàn wa pàápàá lórí ìbò fún yọ́n máa dìyẹn ẹ̀yin ẹ̀yàn wa adúpẹ́ fún yín o adúpẹ́ fún yín pé ìbò fún wa ẹ̀yin lẹ gbé wa dépò ẹ̀rí nǹkan mẹ́ o ẹ̀yin lẹ gbé wa dépò a sì mọ̀ pé níta máa ń fẹ́ làwọn máa ṣe o àbí òye àbọ̀gbọ́n wo la fẹ́ pa agbọ́n wájú yín àtàǹpàkò yín lágbára wa ẹgbẹ́ wọn aha ó ti gbàgbé kọ́lọ́ ló gbé bẹ́ẹ̀ ó yọ ọtí gẹrẹ wọ́dà ò bọ̀ àdáwò lọ bá ọ kìí sọ lọ pa ọlẹ àdáwò burúkú ó kú bó ṣe yege ẹni tó ti jọba ẹni tó náà lọ bá àwọn afọbajẹ ìpè mo dúpẹ́ pẹpẹ kó pọ mi sí gómìnà mo pé mi lọ múnú gbogbo ẹgbẹ́ mo pẹ wá adúpẹ́ ọmọ lóore o òkè ọ̀rẹ́ ọ̀rẹ́ tọlọ wá sí fún yín kọ ẹrí kẹ ẹ fi tọlọ ń sẹgbẹ kan ẹni tó mú ọ lọ tó ti máa ra màálù. ẹ ń lọ ń bọ̀ ẹ ń lọ ń bọ̀ màálù ni púpọ̀ òǹkó tà ti sin dìgbà kan òǹkó tà ti sin dìgbà kan òǹkó tà ni púpọ̀. ọ̀rọ̀ ni àgbàgbé àwọn èjìká tí hmm, ọ̀gá sẹ́yìn náà ni adúpẹ́ fún yín atúntúpẹ́ atúntúpẹ́ èwo lọ́lọ́run ṣe fún ọtọ gbọ́lọ̀ ló ṣe fún sọ́yà rí pé àìmoore ti pọ̀ jù àìmoore ti pọ̀ jù ọmọ pé ọ̀gá mi ló fi ṣe mami tí ọ̀gá ti sọ̀gá mi tẹ́lẹ̀ ọ̀gá náà ti ṣiṣẹ́ yìí bẹ́ẹ̀ ni ó ń sábà bí lọ́gá rẹ̀ ọlọ́run gangan ló sọ orí fún ọ. àìmọye ẹni tá a mú lọ bí ọ̀pọ̀ fẹ́ tó ti kọ́ akúrí kọ́kọ́kọ́kọ́kọ́ kọ̀mọ́ wọ́n padà sọ́ọ̀dì ránṣẹ́ ni ẹni ọba dáka ẹni tí ọba ara ẹ̀bà tí ọlọ́ ọmọ bá wọn rà á ibi tó ń parí iṣẹ́ kíkọ́ tiẹ̀ sínú. ṣèbọ́lọ̀ ló máa ń ṣe bẹ́ẹ̀ ṣe wọ́n á gbàgbé láti fi oore ti sọ́dọ̀ ọlọ́run tó sóore fún ọ ọ̀wá ń fi oore yẹn ti sọ́dọ̀ ẹlòmíì tó o ti kankan fún ọ fẹ́ẹ́ látàrí kọ́lọ̀ sóore fún ọ ló fi mà. torí di eléyìí àìmọ̀ọ́rẹ́ ńlá kí a máa sọ pé owó yìí ilé ọbọ́lá là wa bàbá mi tó bí mi olówó ni bàbá tó bí bàbá mi olówó ni bàbá tó tó bí olówó ni à irọ́ lásán ọmọ yóò lòsì tó ti jáde nù fámìlì yìí tó ń di pé bàbá náà ló bí gbogbo yín ọmọ bàbá tó bí bàbá rẹ̀ ọmọ bàbá tó bí bàbá tó bí bàbá rẹ̀ àìmọ yóò lòsì tó jẹ́ pé wọ́n yóò lòsì tó kúte sọ́ọ̀tì lọ wọ́n bẹ́ẹ̀ nù fámìlì rẹ̀ lẹ́gbàá àtàkùrọ̀ rẹ̀ ẹbí wọn náà fún wọn lówó tó sọ́wọ́ kúdúrú tí wọn bọ̀dẹ̀ wá gbà àwọn ẹ̀wọ̀n yẹn ti ń sú mi o ọgbà gbogbo bàbá kan náà ló ti ń lọ bí yín tọ́wọ́ ní wọ ilé lọ bọ́ lálẹ́ ilé lọ bó sì wálẹ̀ gbọ́n tiẹ̀ ọgbà pípa kọ́ ọ lẹ̀ ní sẹ́ lórí kálukú ni ọlọ́run ẹ̀ka máa pẹ́ fún jàmá ẹnì kan sọ pé à kéwù kéwù àwọn akọ́jú atara kó jẹ́ pé àwọn ayàlá ìmàkánú kéwù torí bàbá mi ìmà ni bàbá tó tún bàbá mi ìmà ni bàbá tó bàbá náà ìmà ni ókè ẹlẹ́nu ń dá géètì tọ́ba wọlé yìn àwọn àbúrò àtẹ̀gbọ́n rẹ̀ sí ọgọ́rùn olódò sí ń bẹ̀ tọ́ ẹ pé wọn ò lè fi ọmọ àkàrọ̀ pálíf láti mọ pálíf kò ní wàhálà kọ̀ọ̀kan fáwọn àlẹ́fẹ́ náà ni bí ìdòkú bẹ́ẹ̀ lọ pálíf ẹgbẹ́ rẹ àbúrò rẹ sì ni wọn àwọn kan bàbá rẹ kọkọ bí wọ́n tó bí ọ lẹ́yìn rẹ ni bàbá rẹ bí ọ àwọn náà tọ́wá ní ilé lọ́ba kí o ti irọ́ burúkú ọ̀pọ̀ lọ́n sànú rẹ ara òdo náà nù mọ́mọ́ kí mọ́mọ́ kí o túmọ̀ sí pórí rẹ pé torí ara òdenu ọba gbé láti fi ọ láti sọ́dọ̀ ọba tí káfọlá fún yẹ torí ẹjẹ a máa dúpẹ́ fọlọ njàmá kò sí nǹkan kan nínú oore tí ń bẹ pẹ̀lú aláyé Ọlọ́run ló fún wa kámọ wa sàn ìmoore sọlọ lórí àwọn oore tó ṣe fún wa kọrin náà ọ̀daràn bàbá yọ ọ ó ní ọlọ́ọ̀kọ́ ló fò lówó ọgbọ́n òye làákàyà ló máa kọ́ yí bá a ṣe ṣe pín títí di náírà irú ọgbọ́n tó ń gbẹ́nu o tówó fi dé ẹ̀ wá ń sọ pọ́lọ́ ẹ̀ ń ṣe dáadáa sáwọn yìí bọ́lá ṣe ṣe dáadáa sí ọ ń bọ̀ ń bẹ̀ ń ń bẹ̀ sẹ́yìn bẹ́ẹ̀ bẹ́ẹ̀ ni. <laughs> qala innama utituhu ala ilmin indi ó ní ìmọ̀ alùmọ̀kọ́rọ́ yìí tí mo mà iná ni mo fi dolówó ọlọ́ni awalam ya'lam wíkẹ́ àwọn ẹlẹ́gbẹ́jẹgbẹ́ yẹn iná ìrànlọ́wọ́ bá ti parun ṣáájú tiẹ̀ láwọn ẹni tó ṣe pé wọ́n ní agbára jùlọ wọ́n sì rí nǹkan lé ayé kó jọ jùlọ. ìbára náà lọ dáhùn ọlọ́run náà lọ́kàn wọn náà rẹ̀ wala yusalu an dhunubihimul mujrimun àti pé àwọn ní bí àwọn ọ̀daràn lé nípa àwọn ẹ̀ṣẹ̀ tí wọ́n ṣẹ̀ kó tó di pa pa wọn rùn. ọlọ́run ní sẹ̀sẹ̀ dá yín dúró pé sọ́ọ́ ìwọ náà gbé e sí ìyàtọ̀ da gbogbo níta ní kò ṣe ò ṣe láti sábà pọ́ọ̀rùn ní ìṣọ́ra pé ọlọ́run ti ṣe báyìí fún mi ọlọ́run fúnra ara rẹ̀ ọlọ́run kọjá gbogbo. àwọn bá jẹ kúrẹ́ di ilé ayé ṣé bẹ́ẹ̀ máa sọ pé àtẹlọba máa pa ọba ẹsẹ̀ kí ni ọba ẹsẹ̀ nìkan dá márùn báwo ọlọ́run ẹlẹ́dà wọ́n máa sọ fún ọ pé kọ́ ọmọ bá pé mo ṣàbò sísọ wọn náà wàá pọ́n tó ṣe ọlọ́run bí ẹni bọ́dì léèrè ẹ̀pọ̀ ọ̀rọ̀ gbọ́gbọ́ lẹ́kùnkùn ẹ̀pọ̀ ọ̀run. ọ̀parun ni torí ẹ kí ló wá ṣẹlẹ̀ sí kọ́rù nànà فخرج على قومه في زينته لبا جاد انجوكا نينو اصو نينو اصو لا او او كمبه او سكوتو كمبه اجاد زاوية إما تاوية يالي نينو اصو لا وللذين يريدون الحياة الدنيا او انت كل عيلة وفلف ايين هو ونيا ليت لنا مثل ما أوتي قارون ها أتسو أتسو أتسو أتسو أتسو أتسو tí a bá pé bẹ́ẹ̀ náà lọ́pọ̀lọpọ̀ nu wa lónìí àgbà fọlọ ayé yìí náà ni tolókan bá ń gun mọ́tò kan táwọn wo mọ́tò ń pè fẹ́ mọ́tò ní wọ́n lọ wọ́n lọ tó làwọn náà ní wọ́n eléyìí wọ́n lọ yóò bẹ̀ tí ara tí wọ́n náà ti ń gun tiẹ̀ o wọ́n lè fẹ́ sílẹ̀kùn mọ́tò tiẹ̀ kọ́ ọ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ fún wọ́n rí bí wọ́n ṣe rí mọ́tò tiẹ̀ nìyẹn mọ́tò tiẹ̀ mẹ́sìs tiẹ̀ nìyẹn ọ̀wá ń gbà ń pa ọ̀ gbádùn ó ti nǹkan ò ní pọ̀ tiẹ̀ gùn ọ̀wá ń gbà tiẹ̀ pa ẹlòmíì tó bá rí sí mọ́tò olóòkà kọjá tó tẹ fífífẹ́ ọ̀dọ́n o mọ́tò tiwa ló gbé o ha ní ẹ̀mọ́ gbúrú ẹlẹ́yìn subhanallah wọ́n ní ọ̀sẹ̀ ah, o kí ló dé táwọn àmọ́ máa sọ bẹ́ẹ̀ innahu ladhu hazzin innahu ladhu hazzin azim ìpín tọ́lọ̀ ń fún láyé yọ pọ̀ ìpín tọ́lọ̀ ń fún kọ́rùnà láyé ó pọ̀ àwọn náà bá dẹ̀ lọ nírú rẹ̀ ọlọ́ni ọ̀kan alladhina utul ilm àwọn olùmọ̀ ìdára nímà gbogbo ọ̀rọ̀ yẹn jọ yàn lójú àwọn tó nímà wọn sọ pé wọ́n ilẹ̀kùn ẹgbẹ́ ẹ̀yin kí ni burúkú ẹ gbé sẹ́yìn ọmọ pé sàwọ́nàbọ̀ lọ́ọ̀hìn kọ́yìr ẹ̀sán tó lọ́ọ́ máa fún yàn lóore ju gbogbo pàǹdà pàǹdùkú ìlọ ẹ̀sán téèyàn ó rí gbà lọ́dọ̀ ọlọ téèyàn bá ṣe tọ́ lọ́n tó sin lọ́n ó ju gbogbo pàǹdà pàǹdùkú ìlọ liman amana ṣùgbọ́n ẹ̀sán wo ta ni ó rí gbà ẹni tó bá gbọ́ lọ́wọ́ bá gbọ́ wàá mi lọ sọ́ọ̀dẹ̀ ha tó sì ṣiṣẹ́ rí wọlé ìlọ kọ́ra ìlọ sọ̀bìrún ẹnì kan ò lè rí ẹ̀sán ńlá ń bẹ lọ́dọ̀ ọlọ́ tó ti pàǹdà pàǹdùkú lọ́bọ̀ àfàwọn sòrò torí tá a bá ṣe sùúrù àní lè sin lọ tá a bá ṣe sùúrù àní lè jìnnà sí ní tọ́lọ́mọba ṣe léwọ̀ tá a bá ṣe sùúrù àní lè ṣe sùúrù lórí àdánwò tọ́lọ́mọ gbé bọ́ aláyé tá a fi ń wọ pé tiwọ́ ọ̀dà tó tẹnìkan àjọ pé sùúrù ni bàbá nínú gbogbo rẹ̀ torí ẹ̀ ni ó ti wá nínú hadith ike tọ́lọ́mọba bá ṣoore fẹ́ dà torí yìí wá pólísìrì tó pégbà tọ́pẹ́gbẹ̀rún tọ́lọ́mọ ẹlẹ́dàá ọba fún sùúrù kò tí má jẹ́ kí sùúrù ọgbẹ́yìn nínú orí tó o bá ṣe fún wa. ọlọ́ni fakhasafna bihi wa bidarihi al-ard ọlọ́ni amú kí ilẹ̀ kọ́ lọ́ọ̀mì àti gbogbo dúkìá rẹ̀ tá à ń sọ̀rọ̀ ọlọ́ni kílẹ̀ ọlọ́ gbogbo ẹ̀mí. tó wu ọlọ́run pé ká bẹ là ń bẹ ó wu ọlọ́run ká ní là á ní tó bá wu ọlọ́run pé ká dìtàn ló ní láàrin ìṣẹ́jú àyà wọ́n gbàgbé pọ̀ wálé ayé rí ọlọ́run ní kí ilẹ̀ ọlọ́mì ṣé tọ́lọ̀ ń bá fẹ́ fi ìyà jẹyàn oríṣiríṣi ní ìyà tí ń bẹ lọ́dọ̀ lọ ọlọ́dàkùn má jẹ́ kàn tọ́ sí wa àti kọ́rọ́nà ni àti dúkìá rẹ ni ọlọ́ọ̀ni kílẹ̀ ọlọ́ọ̀mù ọ̀tàn àbí ọ̀tàn fọ́ọ̀. fama kana lahu min fi'atin yasuruna kò ráwọn kan o àwọn kan tí wọ́n kó àwọn fẹ́ràn ṣe kò rí níbo ló ti lè rí níwájú tani kò lẹ́nìkan tó lè ràn lọ́wọ́ min dunillah lẹ́yìn ọlọ́run wa ma kana minal muntasirin kọ́rùnù tiẹ̀ sínú ẹni tó lè rí àrànṣe láéláé ìgbà tí ìparun yìí wọ́n tẹ̀lẹ̀ àwọn títí wọ́n tẹ̀lẹ̀ àná pé ha náà wọn nírun tó kọ́ ọ́rùn náà rí tó ń nínú. wọ́n bá ti gbọ́n gbára wọlé nu ọlọ́mọ wẹ̀ ni wá mọ́wọ́n tá a sọ ha torí pé òun parun ọ̀yẹ̀ká náà parun síbẹ̀ yìí ti sọ pé irun tọ́lọ̀ ń ṣe fún ọ yẹ kó ṣe fẹ̀yìn náà ó sì ti parun ní ìsìn ilẹ̀ lọ́ọ̀mì ẹ̀yin náà múra kálukú bá tún bẹ̀rẹ̀ sí ní tọrọ àforíjì eléyìí túmọ̀ sí pé tí ẹ̀ bá ti yá láìmoore ẹ kú palẹ̀mọ́ gbogbo ntẹ́ wo ti ń dùn máa yùn gbogbo ntọ́ da tó dùn yùn yọ padà di tàn ẹ padà di olówó àtijọ́ ẹ padà di ọlọ́lá àtijọ́ ẹ padà di ọba ẹ padà di olórí àná subhanallah ẹ padà wá jẹni tó ṣe pé gbogbo ẹ ṣe ẹ eh, bàbá bàbá rẹ padà jẹni tí wọn ti tọ́ sí tí wọn ha kẹlẹbẹ sí tí ẹ bá tún sọ́ra kẹ gbórí sá ọ sọ yín lóko tí ẹ bá ti ní tọ́lọ́run jámà kankan ọlọ́run tó láti dúpẹ́ fún lórí oore tó ṣe fún yàn ó tiẹ̀ wó òrí ọwá òrí ọ̀mórì kátọ́lọ̀ ṣe fún ọ ajẹ́pọ̀ òkú palẹ̀mọ́ abẹ́lẹ́ ọ̀bẹ ẹlẹ́dàá pẹ̀lú àwọn orúkọ rẹ̀ tó dára jù àti àwọn ìròyìn rẹ̀ tó ga jù kọ́dà kùn kọ́mọ̀sì bà wá ní ìṣẹ́jẹ́ kọ́mọ̀jẹ́ kí ìwà bu ọwọ́ wa kọ́mọ̀sì fi ba dáadáa tó ṣe fún wa jẹ́ ọlọ́run kó tún wà wá ṣe kó ṣe wá lọ́kàn nínú ẹni tí ò ní ṣàìmórí sí ọlọ́run ọba ẹlẹ́dàá wa. aqulu qawli hadha wa astaghfirullaha al-azima li wa lakum fastaghfiruhu innahu rahim. الحمد لله أشهد أن لا إله إلا الله وحده لا شريك له له الملك وله الحمد يحيي ويميت وهو على كل شيء قدير وأشهد أن نبينا وحبيبنا محمدا عبد الله ورسوله صلى الله عليه وعلى آله وصحبه وسلم تسليما كثيرا وبعد فاتقوا الله عباد الله يقول الله عز وجل يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون عباد الله sábàbí ẹlẹ́kejì fún sábàbí tọ́lọ́wọ́n ọba ẹlẹ́dàá wa tó fi máa kó parun bá ìdẹ̀ra eléyìí tó bá ti ṣe fẹ́ tẹ́lẹ̀ òun náà ní kéèyàn jẹ́ ẹni tó ṣe wípé èèyàn ọ̀ máa takò ọlọ́run ọba tó ṣe ìdẹ̀ra fún mi máa takò ọlọ́run ọba tó ṣe ìdẹ̀ra fún yàn ó máa ń ṣe sábàbí kí ọlá kó wọ mi kí ìdẹ̀ra kó dìtàn kó rùn dáadé èèyàn kó wọ̀ lọ́sàn gangan nígbà tí èèyàn bá ti jẹ́ ẹni tó ṣe wípé ọ̀ ń takò tọ́lọ́ ọ̀ tẹ̀lé tọ́lọ́ ọ̀ fẹ́ràn tọ́lọ́ ọ̀ takò tà Muhammad sallallahu alayhi wa alihi wa sallam gbogbo nǹkan lọ fẹ́ràn ṣùgbọ́n kórìíra ìsìn ọlọ́run ọba wa ó kórìíra àti dúró dédé ó kórìíra àti tẹ̀lé tà nábì eléyìí ọ̀n kọ́ lẹ́tà sáburú ni aburú yẹn tó bá dé agbára rẹ̀ ò ní ka alimami ibn al-qayyim rahimahullah wọn ni min uqubati dhunub wọn nínú ìyà eléyìí tọ́lọ́ máa fi jẹ́yàn látàrí ẹ̀ṣẹ̀ annaha tuzilu ni'am òun náà ní pé àwọn ẹ̀ṣẹ̀ wọn á máa mú kí ìdẹ̀ra kó pòórá kó sálùmáyà lọ́wọ́ bákan náà wọ́n ní fàmáyáza alẹ́tàánì làbdì ní amẹ́tún ìlàbí dẹ́m ìdára kan sí tọ́lọ́ wọn bá ṣe fẹ́ ru tí ó fi ẹrú sílẹ̀ láyé àyàfi kọjá pẹ́sẹ̀ ní ọ̀fà téèyàn bá ń sẹ́lọ̀ ìdára tọ́lọ́ ń ṣe fún yíyún yọ padà di ìtàn wàlẹ́ àhàlẹ́tìbíhì nàkùmẹ́tún ìlàbí dẹ́m ìpọ́njú ìdààmú wàhálà kì í dé báyà àyàfi kọjá pẹ́sẹ̀ ní ọ̀fà gẹ́gẹ́ bí Ali ابن أبي طالب رضي الله عنه قلت سيسا ما نزل بلاء إلا بذنب ولا رفع إلا بتوبة وني أدعو كي سقال أقول لك بس أني أفا أولا أباك يسي جدعو كو أفكين يتبع أولا إلا وما أصابكم من مصيبة فبما كسب أيديكم ويعفو عن كثير Ada kan ní báyìí àdáwò kan ní sẹ́yìn àmìwò kan ní sẹ́yìn àbúrúkọ ní sọ̀kalẹ̀ sí àfikọ́ jẹ́ pé ara yín fà àwọn ẹ̀ṣẹ̀ tẹ́ǹṣẹ̀ àwọn àtakùtẹ́lọ̀ ìtakùtà anábì sallallahu alaihi wasallam àìnífẹsẹ̀ sí àwọn náà ti sábàbí ọlọ́run ní iṣẹ́ ọwọ́ mi ní ẹ̀yìn sẹ́ni ẹtì lọ wọ́ọ̀dì wọ́ọ̀dì ẹsẹ̀ iná ọ̀rọ̀ pa aburú tó fi ọ ẹsẹ̀ náà lọ tó bá ti yanjú aburú. ààrẹ lù bọ àdáwò bọ ó ti ọ̀ ní má ó ní tó nǹkan má ó ti lọ lọ lọ́ọ̀gùn. ntọ́jájú ni pé ètò sí ọ̀hún ìpalẹ̀mọ́ ni ìyá àti bàbá tún bọ̀ ìyá àti bàbá tún bọ̀ orídìí eléyìí báyìí ọlọ́run lẹ́dàá wọn ni wọ́n yá fún àǹtọ́yìí òun ṣàmójúkúrò fún púpọ̀ nínú àwọn nǹkan tẹ̀ ń ṣe láìsá ni tó bá tó fẹ́ lọ gbogbo ẹ̀ àtẹ̀wọ̀ ọ̀bá pọ̀ jù bẹ́ẹ̀ ṣe ń rí lọ. eléyìí ó túmọ̀ sí pé ìwọ ló ń ṣera rẹ o àrùn tí ń ṣe ara rẹ lọ́wọ́ o ẹlòmíì lọ́fẹ́ máa lù o ọfẹ́ máa ti ọ̀rọ̀ rẹ mẹ́rin mi ara rẹ onáà ní kò fi léèrè rẹ́ẹ̀lì ká. بأن الله لم يكن مغيرا نعمة أنعمها على قوم حتى يغير ذلك أن لم يكن رب أن لم يكن ذلك بأن الله لم يكن مغيرا نعمة أنعمها على قوم ike eléyìí جبل تركي الله pé ọlọ́run kìí yí ìdẹ̀ra kan tó bá ṣe fáwọn èèyàn kan padà kìí yí ìdẹ̀ra kan tó bá ṣe fáwọn kan padà ṣáájú kó tó di pé àwọn náà fọwọ́ ara wọn yí padà eléyìí túmọ̀ sí pé gbogbo ìdẹ̀ra tẹ bá wà nù ẹ̀ kò ní yí padà àfi kọ́tẹ́ pẹ̀yìn lẹ yí padà kò ní di ìbànújẹ́ àfi kọ́tẹ́ pẹ̀yìn lẹ kọ lẹ́tà sí ìbànújẹ́ tó fi di ìbànújẹ́ kò ní di nǹkan àbámọ̀ àfi kọ́tẹ́ pẹ̀yìn lẹ gbégbèsè rẹ̀ torí rẹ̀ ẹ̀yin lẹ́ ń ṣera yín o ẹnìkan ò ṣe yín nínú Suratul Qalam ọlọ́run ẹlẹ́dàá wọn fún wa nírò nípa ashabul janna àwọn eléyìí wọ́n dáko gbogbo wọn sì máa wù dáadáa àǹfààní máa pọ̀ nínú oko yìí àwọn nǹkan mèremère máa hù nínú rẹ̀ ọlọ́run ẹlẹ́dàá wa ọwọ́ adá wọn wò pẹ̀lú pé gbogbo jọ́tọ́ máa ti lọ kó èrè oko àwọn amẹ̀kúnnù àwọn tálákà àwọn aláìní ní gbogbo agbègbè tí wọ́n ti ń dáko wọn máa wá ká àwọn ọmọkò nígbà tí ká àwọn ọmọkò oníkálukú wọn yóò máa retí kún fáwọn náà nínú èrè oko yìí ní táwọn náà fi máa gbọ́ bùkátà wọn ní tí wọ́n fi máa lé ibi jìnnà sí inú wọn táwọn náà fi wà ní dáadáa nínú páwọn náà ń gbáyé wọ́n sì ń gbádùn. àwọn èèyàn yìí wá pérò wọ́n péjọ pọ́njọ pọ́njọ péjọ sàpérò pé kò wù àwọn mọ́ pé ńgbà táwọn bá lọ ká èrè oko àwọn kó wá jẹ́ pé ẹni tí ò báwọn ṣe ṣe wàhálà dáko ẹni tí ọ̀ ma báwọn ṣe ṣe wàhálà mójútó kó tó fi wá di pé wù ó méso jáde iná ni ọ̀ ma báwọn pín nínú nǹkan táwọn bá kó láǹfààní oko kí ló wá ṣe o ẹ̀yin ẹ̀gbọ́n wa kí ló wá ṣe ẹ̀yin ẹ̀yà wa wọ́n ní nǹkan tó kù tá a ṣe òun náà ní ká máa tètè jí ọ̀sọ́kò níjọ́ tá a bá ti fẹ́ kó èrè oko wa tá a bá tètè jókòó ní tá a máa ṣe ni pé àsìkò tí àwọn mẹ̀kúnnù yẹn tí wọ́n máa wá ká wa má bẹ̀ kó tó tó rárá rárá rárá láti kó gbogbo èrè oko wa ìgbà tó bá débẹ̀ wọ́n bá pé gbogbo báwọn ṣe gbọ́n tó àti jí ṣáájú wọn àti ti kó gbogbo èrè oko ṣáájú wọn kọ́ wa lọ sùn fọ̀gádàwó àlẹ́ hardin qadirin wọ́n lọ lórí pé àwọn ní agbára láti mú ètì àwọn ṣẹ ṣùgbọ́n àsìkò tí àwọn ń rò rẹ̀ wọ́n sọ pé insha allah wala yastasnu á tètè jí láàárọ̀ ọ̀la á sì pé á tètè gbọ́ oko lọ á lọ kó èrè oko wa á jẹ́kẹ́ nìkan kọ́ wa bá wa pín nínú nǹkan tí ọba wa gbìn ṣùgbọ́n sálákọ̀ọ́kọ́ ńlọ́lọ́run tiẹ̀ dín wọn rí kò dúró délẹ̀ kejì wọ́n lọ wọ́n túká ló kọ́ fáwọn ó jí pàdé ní oko yẹn láfẹ̀mọ́júmọ́ lásìkò tó yájú èyí táwọn máa lọ tẹ́lẹ̀ lọ ṣùgbọ́n kó tó dásìkò yín fatafa alayha ta'ifun min rabbika wa hum na'imun ọlọ́run ti gbé àdáwò ó ti gbé bá oko wọn ní ọlú nígbà táwọn ń sùn lọ́wọ́ kó tó di pé wọ́n jí fa asbahat kasarim oko yẹn wá dàbí ìgbà tó ṣe pé wọ́n ti ká gbogbo èrè oko rẹ̀ ọmọ lọ wẹ́ẹ́ èyí táwọn ń fẹ́ ọ̀hàn tí àwọn mẹ̀kúnnù ń gbà wọn bá dé báwọn ti ká gbogbo èrè oko. lọ́lọ́wọ́ á ní kọ́ hàn sáwọn gan sọ ẹ̀kún ti kọ́kọ́ dídoko gbàtí ó doko ó gbé ti bàjẹ́ a nígbà tí wọ́n pera wọn oko ya oko ya oko ya nígbà tí wọ́n doko wọ́n bá gbogbo ẹ̀ ti má kí ló fẹ́ a fẹlẹ́ máa rọ ha àsìnà a bá fọkọ bàbá alágbájá lẹ̀ tìyá alágbájá tiwa náà ní máa kàn ẹnu àlòkù bàbá alágbájá ni ẹnu àlòkù tìyá alágbájá ni inú oko wa náà làwọn náà nọ́ọ̀nù náà àsìnà ẹni tó gbogbo nǹkan elégédé ni ẹ̀fọ́ ni kíní kan gbogbo ẹ lọ ọlọ́jà ń tirẹ̀ rẹ̀ ń bọ́ gbogbo ẹ lọ bẹ́ẹ̀. tọ́ ọba ẹ̀ síná àwọn náà tún pera pé bal nahnu mahrumun ẹ̀ síná ó pera bá gbẹ́lá wa ṣùgbọ́n ẹni òfò ni wá àní rí nǹkan kan mú ìtọ́lọ̀ ń ṣe fún wa. sẹ́wọ̀n ká ní burúkú làwọn ní ọlọ́yẹ̀ ẹlẹ́dàá wa wá sẹ́bùrù rẹ̀ mọ́ wọn lọ́wọ́ qala awsatuhum ẹni tó rí rẹ̀ pé jùtọ́ lẹ́sìn nínú wọn. òun á sọ fún wa pé alam aqul lakum lawla tusabbihun ṣé mo ti sọ fún yín tẹ́lẹ̀ náà pé ẹjẹ́ á máa sin lọ ẹjẹ́ á máa sin lọ ẹjẹ́ á pẹ̀sẹ̀ tì ẹjẹ́ á pa ìdá tì qalu subhana rabbina inna kunna ọ̀nìtọ́ ògo ni fún wọn lọ alábòsí ni wọn fa aqbala ba'duhum ala ba'din yatlawamun wọn wá dojú kọra wọn wọn bẹ̀rẹ̀ sí ní búra wọn lórí ìwà abú wọn qalu ya waylana inna kunna taghin ha orí ibú àwọn o onígbéraga burúkú làwọn o orí ibú àwọn o onígbéraga burúkú làwọn o asa rabbuna ay yubdilana khayran minha inna ila rabbina raghibun à ń tọrọ kọ́nà òfoko mi tó dáadé lọ kó fi jọ àlọ́ rẹ̀ fún wa ọlọ́run là ń rawọ́ ra sẹ̀ẹ́bẹ́ sí kó ṣàánú wa kadhalika al-adhab gbogbo ẹ̀yin tọ́lọ̀ ń sọ̀rọ̀ fún tẹ́ẹ̀kì kàkàkẹ́ tẹ̀lé tọ́lọ̀ àtakò lẹ́ ń ṣe fún tọ́lọ̀ kàkàkẹ́ tẹ̀lé tọ́lọ̀ ẹ̀ńdínà ọlọ́ọ̀ni ẹ̀ńdínà ọlọ́ọ̀ máwọn èèyàn èèyàn fẹ́ ṣe tiẹ̀ ẹ̀ tún fẹ́ káwọn èèyàn ṣe ọlọ́ọ̀ lápèjú ẹnu ìyanu gbogbo tí wọ́n lérò fáwọn níláyìí lọ́lọ́ọ̀ parẹ́ yìí wala adhabul akhirati ìyà tí ó sì jẹyìn lọ́rùn tí ó jẹyìn lálùkìyàmà gàdú eléyìí lọ law kanu ya'lamun tó bá ṣe pé wọ́n mọ̀ eléyìí túmọ̀ sí pọ́lọ̀ ń sórí fún ẹ ọmọ àṣetọ́lọ̀ ọlọ́run sì dẹ̀ra fún ọ ọmọ àtẹ̀lé tó nàbì Muhammad sallallahu alayhi wa alihi wa sallam tí owó rẹ bá bọ̀ kalẹ̀ ẹ̀dẹ́ni tí rẹ yẹn tó bá pẹ́ dídẹ lọ́lọ́wọ́ bá ń dẹ́ ọ́ nítorí pé owó tọ́lọ̀ ń ṣe fún ọ fún ọ tẹ́lẹ̀ náà ọlọ́run fẹ́ wò tó fi ṣètò ni àbò ní fi ṣètò ẹnì pẹ́ lómi ní lẹ́yìn ìgbà tọ́lọ̀ ti fún àwọn babaláwo ní máa fowó tiẹ̀ ràn lọ́wọ́ mùsùlùmí sì ni tó bá ti káfìrí ní bá ran babaláwo lọ́kọ̀ọ̀kan wà o àní mùsùlùmí yóò máa fowó rẹ̀ ran àwọn aláwo lọ́wọ́ òní àwọn máa fi gbé lárugẹ mi ń gbà bá tọ́ tó lówó ẹ̀rí pé wọ́n sọ pé nínú pé gbogbo nǹkan tó ń kórìíra láyè súnà ló ń kórìíra sẹ́mi pé ọlọ́run bá ń dẹni kàdá bánzá tọ́lọ̀ ń kó fún ọyún títí tó fi kú ni wàá gbà wàá gbà nítorí pé gbogbo tọ́lọ̀ ń fún ọyún ó fi ṣe tọ́lọ̀ nítorí fún ọ fi tẹ̀lé tà nàbì Muhammad sallallahu alayhi wa alihi wa sallam kí ló ń fa ní owó rẹ̀ ń ganan rí kí ló ń fa owó rẹ̀ ẹni tọ́lọ̀ wọn lé tó ṣe àrísìkí fún tọ́lọ̀ wọn bá fún ọyún ìwọ wá ló ń fi ran àwọn oníyàwó lọ́wọ́ ìwọ ló ń fi ran àwọn àfọ̀nyẹ̀wò lọ́wọ́ àwọn ọmọ wa sọ wọn máa kì ọ wọn máa fowó ránṣẹ́ sí wọn ní gbogbo ìgbà tún ti gba àkáǹtì nọ́mbà wọn ọmọ pọ́pọ̀ owó sínú àkáǹtì wọn òun fi ran bàjẹ́ lọ́wọ́ ràn lọ́wọ́ à ń gé ọ lọ́wọ́ kó kó ń sí gbogbo gita ń gé tún máa rúwé pé ọ̀fẹ́ kí ọlọ́run ọba ẹlẹ́dàá ó sì máa fi títí sẹ́kùrú èèyàn ìwọ gbọ́wọ́ kalẹ̀ pé kí záwíyà ti dà níyà ọmọ ọlọ́run ọba fún ọ lówó ọwọ́ ní kí záwíyà kankan mọ́ ó túmọ̀ sí pé ọfẹ́ jẹ́jọ́ lọ́dọ̀ ọlọ́dọ̀ bá dijọ́ pé ń da òkè àmà pé ńgbà tí wọ́n ń re ti dà níyà ọmọ kó ń kó ìtàtẹ́ súnà ni wa wọ́n ní àkàdéyà òtí ẹ̀sìn náà yìí lọ títí táwa yọ ọwọ́ ẹ̀yìn bíi márùn tẹ̀sí bẹ́ẹ̀ náà ní fídíà èèyàn mélòó náà ní fídíà orí kó ebi rọ náà àwọn àníjọ bá yọ ọwọ́ ẹ̀yìn márùn tẹ̀sí o tẹ́ fẹ́ kí gbogbo èèyàn jọ nkàdéyà ẹgbọ́n kan sẹ́bi kọ́ náwó kí gbogbo èèyàn sún náà ní. sọ wọn tẹ ara rẹ dànù ẹnìkan gbowó kalẹ̀ ó ní kó fi tẹ orúkọ Ọlọ́run tára ẹni dáhùn yóò fi máa ṣe sọlá ọ rí dáadáa ṣe torí pé o ti fi orúkọ Ọlọ́run sípò pé kó máa tẹ̀ mẹ́lẹ̀ tó dáadáa wà lọ́sẹ̀. kò rí dáadáa sí rárá rárá torí ẹ̀ owó tọ́lọ̀ ọba fún wa ọlá tọ́lọ̀ ń fún wa àkọ́kọ́ afúnsọ́ni kakọ́kọ́ máa bẹ̀ ẹlẹ́ẹ̀kejì àdáwò ni ọlọ́run fẹ́ wo bí òun lò èèyàn tí ó wàá rí lò dáadáa wọn pọ̀ bí ẹni tí ó tẹ̀ bá fa sùn ẹni tí ó àwọn ọlọ́pọ̀ ju ẹni ẹ jẹ́ ká máa lo ìdẹ̀ra tọ́lọ̀ fún wa lọ́nà tí ó fi mú kárọ́nà lọ ẹ má jẹ́ á lo ìdẹ̀ra tọ́lọ̀ fún wa lọ́nà tí ó fi dínà má wa tó tún á jẹ́ pé tọ́lọ̀ fún wa tó yẹ ká fi ra àlìjánà náà là á fi ra ná kọ́lọ̀ má tètè wá bẹ́ẹ̀ ọlọ́run ẹlẹ́dàá wa là ń bẹ̀ pẹ̀lú àwọn orúkọ rẹ̀ tó dára jù àtàwọn ìròyìn rẹ̀ tó ga jù kọ́dàkùn wa kó lo kọ́mọ̀sí wa lọ́kàn nínú ẹni tí wọ́n máa lo ìdára tó fún wa lójú ọ̀nà tí ó fi dínà wa ọlọ́run ẹlẹ́dàá wa là bẹ́ẹ̀ kódà kún kó jẹ́ kí orí kó pọ̀ láwùjọ wa kó wá jẹ́ kí ìkúta àwọn mùsùlùmí kó pọ̀ jù ọlọ́run ọba là ń bẹ́ẹ̀ kún kó wa ọ̀nà tí kálukú fi ń rí ṣe ọlọ́run dákun má dínà má ẹni tó jẹ́ kó ti dáa fún ọlọ́run dákun má bà tiẹ̀ jẹ́ ẹni tó kù díẹ̀ káàtó fún tó náà sẹ̀bẹ̀ ọlọ́run kọ́ lánàá rè kàkà kálukú wa ọlọ́run ọba ẹlẹ́dàá wa má wa ọlọ́run ẹlẹ́dàá má dá wa dá bùkátà wa ọlọ́run ẹlẹ́dàá wa má fi wá sílẹ̀ lódì wọn àṣẹjù àyà kárántí pé nínú tọ́nà tún fi wá pa wá láṣẹ nítorí kó ṣe ìdẹ̀ra ńlá kan fún wa ìdẹ̀ra ńlá tó ju gbogbo ìdẹ̀ra látàrí ríran tọ́ran ọ̀gá wa nabi muhammed sallallahu alayhi wa sallam sí wa ọlọ́run wa ní ẹ máa ṣe àsọ̀láàtì fánàbì torí pé ọlọ́run ẹlẹ́dàá wa àtàwọn màlẹ́kà alákùnrin gan àwọn náà ń ṣe àsọ̀láàtì fánàbì. ọlọ́run alẹ́yìn olùgbàgbọ́ òdodo iná ẹ̀ máa ṣe láti fún anabi muhammed sallallahu alayhi wa alihi wa sallam allahumma salli ala muhammadin wa ala ali muhammed kama sallaita ala ibrahim wàhálà ala ali ibrahim innaka hamidu majid wa barik ala muhammadin wa ala ali muhammad kama bàrọ́tà alẹ́ ibrahim wàhálà ala ali ibrahim innaka hamidu majid وسلم تسليما كثيرا وارض اللهم عن الخلفاء الراشدين الأئمة المهديين أبي بكر وعمر وعثمان وعلي وعن سائر أصحاب نبيك أجمعين وعنا معهم بمنك وإحسانك وكرمك يا أرحم الراحمين اللهم أعز الإسلام والمسلمين وأذل الشرك والمشركين ودمر أعداء الدين من الكفرة والملحدين ومن شايعهم اللهم إننا عبيدك أبناء عبيدك أبناء إمائك نواصينا بيدك ماض فينا حكمك عدل فينا قضاؤك نسألك بكل اسم هو لك سميت به نفسك أو أنزلته في كتابك أو علمته أحدا من خلقك أو استأثرت به في علم الغيب عندك أن تجعل القرآن العظيم ربيع قلوبنا ونور صدورنا وجلاء أحزاننا وهمومنا برحمتك يا أرحم الراحمين اللهم ربنا قل لنا ولا تكن علينا وانصرنا ولا تنصر علينا وأيدنا ولا تؤيد علينا واهدنا ويسر الهدى لنا ربنا أتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار وصلى الله وسلم وبارك على سيدنا محمد وعلى آله وصحبه أجمعين قوموا إلى صلاتكم يرحمكم الله